tá a bá sọ̀rọ̀ nípa ọpẹ́ àti ọrẹ ẹ mọ̀ pé kò sí bá ṣe máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá mọ rẹ wá àwọn tí ò máa mọ rẹ lọ sí church kí ni èròǹgbà yẹn fún wọn. ah àwọn tí ò kí mọ rẹ lọ sí church mi ò lè blame wọn number one ọ̀nà méjì ló pín sí mm. ọ̀nà àkọ́kọ́ ni pé ẹni tí ò mọ rẹ lọ church owó lè pọ̀ lọ́wọ́ ẹ̀ bí àwọn Yorùbá ṣe máa sọ pé wọ́n ní kí ẹ máa sọ pé kò sówó lọ́wọ́ kó máa sọ pé owó pọ̀ lọ́wọ́ mi owó lè pọ̀ lọ́wọ́ ẹ̀ kó Ọlọ́run Ọlọ́run rínú mi dẹ̀ ń lọ church kí n lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlòmíì dẹ̀ ní owó wà lọ́wọ́ stinginess òun lè jẹ́ kó mówó yẹn jáde láti fún ọlọ́run a máa wò pé ah calculation máa ti bá gbogbo owó yẹn from a to z tó bá lọ yọ ẹ̀kan bẹ́ẹ̀ ah owó yìí ò lè bá nǹkan tó mẹ́bi ṣe á gbójú kúrò ni so ọ̀nà méjì tó bá wá nìyẹn. ọ̀nà tó méjì tó ọ̀nà alákọ̀ọ́kọ́ ṣó ní ṣó gbọ́mọpọ̀n àbí kò èèyàn ṣó gbọ́mọpọ̀n yẹn àwọn tó lówó àwọn tí owó pọ̀ lọ́wọ́ wọn mm. Ọlọ́run rọ́kàn wọn tó ìyẹn kò sẹ́sẹ̀ inú ẹ̀. ok ẹ wá ti yìnbọn báyìí ẹ kà tó bèbá báyìí wípé àwọn tí owó pọ̀ lọ́wọ́ yẹn ǹjẹ́ wọ́n níṣẹ́ tó ń ṣe owó kọ̀ pọ̀ lọ́wọ́ wọn ni. wọ́n lè àwọn míì máa níṣẹ́ tó ń ṣe nù. wọ́n níṣẹ́ tó ń ṣe bọ̀ owó owó yẹn ò ká mm-hmm. owó pọ̀ lọ́wọ́ wọn. then pásítọ̀ àti àwọn alàgbà torí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ò ní wá church. Um, ẹ mọ̀ pé kò sí kìrìsìtẹ́nì tí ò kì í ṣe àyè àyè àdúrà wà àyè time tẹ ká plan ara wa fọ́lọ́run náà dẹ wà but irú ẹni bẹ́ẹ̀ yẹn bí owó ṣe pọ̀ lọ́wọ́ yẹn á lọ church á lọ sọ́fíìsì rather á lọ bíṣẹ́. á lọ bíṣẹ́. ìyẹn ni pé ṣé ká sọ pé nìyẹn bẹ̀rù ṣé ká sọ pé nìyẹn bẹ̀rù èèyàn kò bẹ̀rù Ọlọ́run. Ah, a lè sọ pé ó bẹ̀rù èèyàn kò bẹ̀rù Ọlọ́run. no ẹjọ máa ẹjọ dádì ohun tí lady evangelist olúwa ṣeun eh, simeon bá ti bá sọ the voice of angels ohun tí wọ́n bá ti bá yín sọ ni kẹ́ you know ẹ sọ pé kí wọ́n bẹ̀rù èèyàn kan má bẹ̀rù ọlọ́run. rárá o mi ò sọ bẹ́ẹ̀ o. ilẹ̀ wa sọ. mo ní pé irú ẹni tó sọ pé owó pọ̀ lọ́wọ́ òun tí ò dá offering ní church torí ẹ pé truly ọlọ́run rí i wípé tó bá yẹ pé owó wà lọ́wọ́ ẹ̀ ó máa dá offering yẹn even though ibi iṣẹ́ tó máa lọ lọ́la bóyá eh, eh, bọ́kí náà ń pè foot wajin ló máa bá lọ hmm. tó bá tà ló máa mú owó nú oh ẹ̀ so ọlọ́run ti rọ́pọ̀ ẹ̀ èèyàn kan ló máa dájọ́ yẹn hmm. ọlọ́run ti rọ́pọ̀ ẹ̀. kílẹ̀ wá ń kọrú ọ̀rọ̀ tẹ́ ń sọ kí lẹ̀ ń kọrú èèyàn tó wà ní pòsíṣàn tẹ́lẹ̀. irú èèyàn tó wà ní pòsíṣàn yẹn màá kàn advice ẹ̀ wípé tó ń lọ church tó mọ̀ pówó pọ̀ lọ́wọ́ ẹ̀ the little tó o bá ní at all at all náà ibà àdàgbà ọ̀nà ṣe ń pè é the little tó o bá ní yẹn òun ni kó o ṣàrọ̀ra mú bóyá ten naira ló wà lọ́wọ́ ẹ̀ at least ten naira yẹn gbìyànjú má wò pé ah ten naira yìí Eh, mo fẹ́ ra gàrí mo fẹ́ ra kinní kan àwọn ọmọ wà nílé wàá kàn gbìyànjú bó jẹ́ wọ́n náírà nú ẹ̀ wàá fi ṣe ọrẹ ní church wàá fi ṣe ọrẹ ní church ọlọ́run rọ́kùn ẹ̀ ó máa bùkún ẹ̀ ju bó ṣe lérò lọ ìyẹn ni ìyẹn tó jẹ́ pé tó bá fi tọkàntọkàn ṣe ni o má wò pé ah, kí ṣáà jùlẹ̀ kan má sọ pé mi ò ṣe tọkàntọkàn ni kò fi ṣe. okay wọ́n ní tọkàntọkàn wọn ní òun náà ni kẹ́ ẹ fi ṣe àmọ́ kó tó di wípé mo lọ sókè lọ mọ̀ pásìkò tí mo ní a máa lọ fẹsẹ̀ rájò ti mo fẹ́ kẹ́ mú láàrin bible verse mẹ́ta ẹ̀sán tó wà nínú bible verse yẹn ẹ wá sọ dòrin bọ̀tẹ́ ìbá gba ohun tó wà nínú bible verse yẹn mi ò wá mọ bí tẹ́ wá rí lady evangelist tí ẹ fẹ́ fi sẹ́yìn orúkọ yín o now bible verse mo fẹ́ fún yín genesis chapter one ohun tó wà nínú ẹ̀ psalm one uh, fifty àti psalm ninety one èwo lẹ mú nínú mẹ́tẹ̀ẹ̀ta ní kọ́mọ́kọ́mọ́kọ́mọ́ àlákòókò. ẹ jẹ́ mú psalm one fifty. psalm one fifty kí ló sọ ó sọ báyìí wípé. ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin tí ọpẹ́ o sí àgbàlá rẹ̀ ti ẹ̀yin tí orin ẹ máa dúpẹ́ fún kí ẹ máa fi bùkún fún orúkọ rẹ̀ gbogbo etí tó ń gbọ́ mi nílé yí ẹ̀yin kí o mọ̀ pé olúwa ò ní ọlọ́run òun ni ó dá wa tirẹ̀ ni àwa àwa ní ènìyàn rẹ àti àgùntàn pápá rẹ o èyí lọ́lọ́run fẹ́ o ènìyàn yìí ẹ gbọ́rọ̀ Ọlọ́run o. Hmm. orin tẹ ẹ pẹ ṣe kọ yẹn ó jọ mi pé kan náà orin ilẹ̀kọ́ ẹ ti yàn mí jẹ. ẹ yàn mí jẹ gbogbo ábọ̀mù yín pátá ni màá lọ tú gbogbo ẹ̀yà ilé ẹ̀jọ̀ ẹ bá mi ẹ jẹ́ ká jọ wá kínní gbogbo ábọ̀mù the voice angel ni kẹ́ ẹ lọ gbọ́ the voice of angel gbogbo ẹ̀ pátá mo fẹ́ wàásù ọ̀pẹ sámú one fifty ò sí nínú orin tí wọ́n kọ ẹ ó bá yẹ kọ́ tó dá ṣáká ẹ má wọrí màá mú yín. ẹ ká lọ sókè lọ ẹ̀yin ara lẹ àmọ́ bá ṣe ń lọ yìí tí bá máa padà dé fún gbogbo àwa pátápátá ta miss praise and worship àtàwọn apá àtúbá praise and worship ní church lẹ́ni àsìkò tó ti tó àǹfààní ti ṣí sílẹ̀ fún yín dancing shoes yín mo fẹ́ kẹ́ lọ wọ́ sẹ́sẹ̀ nítorí tá a bá máa padà dé lady evangelist olúwa ṣeun simeon ọmọ olúwa eh, the voice of angel àwọn ni wọ́n máa ṣe kí ni wọ́n máa fi wá sí agbami praise and worship yẹn àwa máa ah màá máa jó fọlọ́run ṣé ti ṣe tọ́tẹ́ fẹ́ jó fọlọ́run tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ ká lọ sókè lọ́nà tó bá wà padà dé Miliki Express ọjọ́ ìsinmi ó ń ṣe kí ni ó ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. èmi ò rí rújà tó yí rí a oníṣẹ́ ìyanu ni èmi ò rí rújà tó a èmi ò rí èmi irú èyí rè ṣé tí wọ́n bàtà ìjọ yìí nítorí wípé nítorí wípé the voice of angels wọ́n ti ṣetán láti ṣe kíni láti jẹ́ ká kọ orin yìí àti orin ọpẹ́ sí olúwa fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jọ ìnira ó dùn mí ó dùn mí mo ti ní káwọn mi ṣe omi mọ́ ó dùn mí o ó dùn mí bọ̀ ṣẹ́rá bala tẹ wá báyìí gbogbo ohun tẹ́ ń ṣe kọ́kọ́ gbélé tó bá yẹ pé ẹ̀bà ló wà lọ́wọ́ yín ẹgbẹ́ ẹ ti ṣe tán ẹ ṣe tán ó yá ẹ tẹ̀kẹ̀ ẹ tẹ̀kẹ̀ up láti rẹ̀. gba gbogbo ògo ọlọ́run mi bàbá mímọ́ gba gbogbo ìyìn mi ò ọlọ́run mi ọlọ́run tó ní gbogbo ògo òun gbé nínú ògo ṣe nínú ògo òun rìn nínú ògo sọ nínú ògo. Hmm. Baba ológo babara yo ológo ajímọ̀lẹ̀ rọrọ. àlejò mi àánú ẹjẹ ṣayín láǹkọrọ àwọn aráalé gan pa mò ń gbọ́ ariwo mò ń gbọ́ ìhó àtẹ́wọ́ àwọn aráalé. Ah, ah olúwa ni kì í ṣe ènìyàn àmọ́ àwọn aráalé wa sọ wípé ọ̀nà wo làwọn lè gbà láti kàn sí yín gbogbo àwọn tí wọ́n gbádùn àwọn kan tẹ́ ṣe àwọn tó fẹ́ ṣe kórè tí wọ́n fẹ́ ṣàjọ̀dún tó wọ́n pé ah the voice of angels ah oh eh, woman yóò gbọdọ̀ má wá sí chọ́ọ̀chì mi ìmísí ọlọ́run wà nù ayé yín ẹ bá mi fọ látòrí Instagram dórí Facebook. yes tẹ bá fẹ́ pè mí lórí Instagram mi the voice of angel de ni o kì í ṣe the okay. de the voice of angel ẹ máa rí mi lórí instagram lórí facebook ọmọ olúwa international gospel band ọmọ okay. olúwa international gospel band ẹ ṣe mo dúpẹ́. ìyẹn ni lórí instagram àti lórí facebook bóyá pé tí wọ́n pé ìjọ mi ẹ máa jẹ́ mi ní o. lágbára lọ mo máa ń tán ní gbọ́mọlúwa wá mo ti free o mo yànda mo ti bá yín gbé wá mo ti bá yín gbé wọn wá mo ti free ayan mi ayan mi bá mi fún gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá bá mi fún ọ níbi tí wọ́n lè gbà kàn sí ẹ. lórí Instagram lórí Facebook náà. No. Àyànláṣọ. Àyànláṣọ. Ibi tá a lè gbà kàn sí àlejòmí àti Àyànláṣọ òun náà ni wọ́n ti fún yín yẹn. Màá máa fi eléyìí sọ wípé bá a ṣe ń ká gbogbo ẹsẹ̀ ètò yìí ńlẹ̀ màá máa sọ fún yín wípé gbogbo ẹ̀yin dáàdì mi gbogbo ẹ̀yin bàbá mi àti màmá mi nínú Olúwa. Ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ ah, ẹgbẹ́ wàásù yẹn ẹgbẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn wá èmi èmi ọmọ yín gan tí mo wà níbi mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ebi ọ̀rọ̀ ọlọ́run pa mí bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ebi ọ̀rọ̀ ọlọ́run pa gbogbo àwọn àyànfẹ́ jésù tó wà ní ìta mo máa ń sọ fún yín pé ẹ má fi ọ̀rọ̀ ọlọ́run mọ nínú church yín torí pé ẹ mọ ẹ̀mí ẹni tí ẹ lè gbàlà láti pàṣẹ wípé ẹ wá sí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn máa tún máa ń fi eré ìsọ fún gbogbo ẹ̀yin olórin ẹ̀mí pátápátá wípé ẹ máa bọ̀ ẹ wá bá mi darapọ̀ ní ààfin mi sẹ́yìn náà rí pé bá ṣe ṣe kí ló wá ṣe yín sẹ́yìn náà ní darapọ̀ mọ́ mi láti yin olúwa tó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 vai